أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́run ọba ẹ má bínú pé ó pẹ́ wá díẹ̀ láàárọ̀ yìí inṣàlá ìṣẹ́jú mẹ́wàá náà la máa lò ọ̀rọ̀ tá a fẹ́ sọ òun ni ọ̀rọ̀ òun ni kàkà suratu bakora aya thirty six aya mẹ́rìndínlógójì alihamdulilayi ọlọ́run bá wa sọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرحمن الرحيم فعزلهما الشيطان أن فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين ọlọ́run ọba ń sọ yí pé nídẹ̀yìn tí òun ti pa ádámọ̀ láṣẹ àti nana àwáwù ó ní àṣà ìtọ́n ó wá mú wọn kọ àṣẹ ọlọ́run ó wá darí wọn kúrò níbi tọ́lọ́run ọba darí wọn sí ó wá mú wọn kúrò ní ipò àlàáfíà tán wà tẹ́lẹ̀ ọlọ́run wá ní ẹ máa lọ sórí ilẹ̀ ayé o níbẹ̀ yẹn ọ̀tá lẹ́ẹ̀mọ́ bára yín ṣe ìgbésí ayé tẹ́ wàá gbé ń bẹ̀ àti gbogbo gbádùn tẹ́ gbádùn ń bẹ̀ fúngbà díẹ̀ ni ẹ rí i pé àyà àárọ̀ yìí ó ní agbára púpọ̀ ọ̀nà tó gbà lágbára ni wípé ọlọ́run bá àlékè ọlá tọ́lọ́run bá ṣe wá bíi nǹkan ọ̀bọ̀rọ̀ gidi ànílẹ̀tọ̀ sí láàdá tó bá ṣe wá bí àwọn màláìkà tó ṣe é pé wọ́n fẹ́ wọ́kàn wọ́kàn máa sin lọ́run ni ṣàìtánì kankan ò lè dààmú màláìkà o torí pé kò fún wọn ní agbára àti iṣẹ́ òun ọlọ́run kéèyàn tó lẹ́tọ̀ọ́ sí ládàá ọlọ́run máa tú ẹ lẹ̀ á jẹ́ kó lágbára àti sin lọ́run kó sì lágbára àti ṣe lọ́run níjọ́ tó o bá a wá gbé nǹkan ìfẹ́ méjì sílẹ̀ ìfẹ́ tòun ọlọ́run àti ìfẹ́ tiẹ̀ ìfẹ́ inú ọlọ́run àti ìfẹ́ inú tiẹ̀ ọlọ́run á tú ẹ lẹ̀ á wá ṣàlàyé fún ẹ dáadáa kó o lè mà kó o lè lálàáfíà nu ọpọlọ á dá ẹ sí lẹ́ni tó mọ ohun tó tọ́ yàtọ̀ sí ohun tí ò tọ́ á dá ẹ sí pẹ̀lú àlàáfíà náà ọpọlọ kó o lè mọ̀ yí pé ọpẹ́ la máa ń dá fẹ́ni tó ṣe ni lóore àìṣèkà fẹ́ni tó ṣe ni lóore a máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ni débi pé bẹ́ẹ̀ mi ò gbọ́ wá sínú wa téèyàn bá ṣoore fún kò ní gba létí yóò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ irú ọtí ń wá ọmọ rẹ tipẹ́tipẹ́ ó ti dààmú ó ti lọ gbọ́ tẹlifíṣàn station òru ọmọ náà ọmọ náà wá padà wálé ẹnìkan wá mú wa fún yín pé ìyá Mustapha ọmọ yín ọ̀nà òkòkò ni mo ti rí o mo sì bá yín mo wálé òun rèé o jọ kí ló ṣe pẹ̀lú irú ẹni náà ǹjẹ́ o nífẹ̀ẹ́ máa sìn pàápàá pé ẹnìkan sì sọ ìbànújẹ́ mi dayọ̀ ọlọ́run ní sọmọ kí gbogbo yín mo ti fún rú ọpọlọ bẹ́ẹ̀ tẹ́ fi mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ a máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni tó o bá wá ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n bá ń fún ẹ lóore tí wọ́n mú inú rẹ dùn kí ló báwo kí báwo lọ́ọ́ ti ṣe fẹ́ni tó ní kọ́ ọmọ ṣẹ̀mí fẹ́ni tó mú ẹ wá sáyé ẹni tó yẹ pé tí ò bá dá ẹ kò sí ní tọ́ ẹ lè ṣe ọlọ́ni sọ máa jẹ́ kí làákàyè yín pédé lẹ́vù yẹn máa tún wá fi ọ̀nà tó ṣe é pé kò tọ́ máa tó fi mọ yín kẹ́ ẹ lè rí méjèèjì ìyẹn lè lè lẹ́tọ̀ọ́ sí ládàá tí n bá fi tí n bá fún yín ní agbára láti ṣe ohun tó wù yín ẹ̀ ní lẹ́tọ̀ọ́ sí ládàá ìyẹn là ṣètáànì iṣẹ́ ṣètáànì náà ni wípé kó máa rán ẹ létí àti ṣe lọ́hùn iṣẹ́ àwọn màláíkà kan máa rán ẹ létí àti sin lọ́hùn ọlọ́run fúnra ara rẹ̀ ti wá fún ẹ lágbára láti lè dìbò síbi tí ó yẹ ọ láti lè dìbò síbi tó tọ́ láti lè gbégbèsè tó tọ́ yẹ wá mọ ọ̀nà wo ni ṣètánì máa ń gbà tó fi máa ń tó fi máa ń gbà wá lágbè ẹni tí ṣètánì bá borí ẹ ẹni yẹn ò lè jàre tó bá dijọ́ gbé dàlẹ́ kí mọ̀ àṣetánì gan ó jàre rẹ bí èmi sì mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ìpè ń sìn ọ̀rọ̀ tó ń gbọ́ yìí ǹjẹ́ mo yọ ẹgbàá tiẹ̀ pé dandan ni kò tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí ń kọ́ ẹ láburú òun náà yọ ẹgbàá sí ẹ pé kò tẹ̀lé ìwọ fúnra rẹ ló kàdìkàdì gbé ọláfẹ̀mí ara rẹ ju tọlọ́run lọ ara ọ̀nà kíní tí ń má ṣètáàní jẹ̀rí àwọn èèyàn òun làwọn tí ò gbà pé ṣètáàní wà téèyàn ò bá gbà pé ṣètáàní wà ìyẹn ti fèlè láyé ó ti fèlè lálẹ́ kìámọ̀ tó o bá ti gbà pé ó wà èèyàn so kí ló fà á táwọn àfìgbà pé ó wà ẹni tí ò bá ti ń gbọ́ ló gbọ́ ẹ pé kọ́ sọ nǹkan kéèyàn má gbà á gbọ́ so àìnígbàgbọ́ nínú ọlọ́run kò ní jẹ́ kó o gbà pé à ọ̀tá ni ṣètánì fún yín o ọlọ́run ní pàlàtẹ́ tẹ̀bí òkútu wa ti ṣe ìtọ́n ẹ má tẹ̀lé ìmọ̀ràn ṣètánì o ìnáwó lákun àdóhùn mùbín ọ̀tá ló jẹ́ fún yín o báwo la ṣe ń dá ìmọ̀ràn ṣètánì mọ̀ ìjọ tọ́lọ́run bá ti ní ká ṣe nǹkan tẹ̀mí wa ni a máa ṣe ìmọ̀ràn tọ́lọ́run ń sọ nìyẹn ó wà sáré sá di ọlọ́run kúrò lọ́dọ̀ àṣetánì ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọ̀nà tuntun gbà jẹ wá lérè òun ni ká má wá ìmọ̀ ìmọ̀ kí ló yẹ á ṣe táfi borí àṣetánì ẹni tí ò wá ìmọ̀ kùránì kó gbọ́ yé kó sì mọ̀ tí ń ṣe kó wá máa tẹ̀lé àìlè ìṣetánì ti win because kò ní ní àǹfààní àti mọ̀ kí lọ́lọ́run sọ kí lọ́lọ́run ò sọ ẹlẹ́ẹ̀kẹrin òun ní ẹni tí ó bá gbà yí pé òun nífẹ̀ẹ́ ara àwọn ju bọ́lọ́hún ti nífẹ̀ẹ́ òun lọ ṣé mo kì í yóò máa dàbẹ́ pé ọlọ́run ò fẹ́ kí n gbádùn ni o ọlọ́run ò fẹ́ kí n gbádùn ni ìgbádùn dẹ̀ wà nù kíní yìí o ṣùgbọ́n wọ́n tó o bá gbà yí pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ ju bọ́ ọ ti nífẹ̀ẹ́ ara rẹ lọ ìtọ́lọ́run bá sì sọ ni ó lékè àwọn tó bá ní wá lára láti ṣe tọ́lọ́run bá ní á ṣe ó dàbí ìgbà tí dókítà ní ká gba tí kinní kan wá sọ fún ẹ pé à wọ́n yẹn gba sí kinní yìí o aláìmọ̀kan ló ń bẹ sọ̀rọ̀ o wọ́n ń gba abẹ́rẹ́ sí kinní yìí o ẹni yìí ò ní pẹ́ kú o ẹ lọ wádìí kò ní pẹ́ kú o so gbogbo ìgbà tọ́lọ́run ba ti ní báyìí ni kẹ́ ẹ ṣe tí wọ́n bá ní a because nǹkan tí ṣètánì máa ń ṣe nìyẹn pé ìgbádùn wà nù kinní yìí nígbà ò fẹ́ ṣe ṣìnà àná ṣìnà tó ṣe ó dàbẹ́ pé ah ee paradise ni kinní yìí o tẹ àfi kí n ṣe o àfi kí n ṣe o ee ọlọ́run tó ní ká má ṣe kinní yìí ayẹ kọ́lọ́ ọmọ po kinní yìí má dùn nígbà tó ṣe tán báwo lára rẹ ti rí njóró ń bẹ̀ ǹjẹ́ ìwọ náà ò bẹ̀rẹ̀ sí ní regret ǹjẹ́ àbámọ̀ wà so gbogbo tọ́lọ́mbà ti ní ẹ má ṣe àbámọ̀ ní kẹ́yìn rẹ̀ kí ló lè tó tún padà sí díẹ̀ kí lè ti sì náà àná òtó ẹ lẹ́nìí bí yóò ti mọ̀ ṣiṣẹ́ lọ nìyẹn àbítọ́sí wọn bá gbà fọlọ́wọn bá pé ntọ́lọ́mbà ni a ṣe lọ́nà ara ọ̀nà tí ṣètánì tún gbà jẹyàn léèrè òun ni kéèyàn jẹ́ ẹni tí ó ń bá ẹni tí ò gbọ́ lọ́hùn gbọ́rìn tó bá ti ń bá ẹni tí ò gbọ́ ọba gbọ́rìn ò gbọ́ ìmọ̀ràn gidi lẹ́nu rẹ̀ bó fẹ́ ṣe dáadáa òun ní sọ fún ẹ pé ah eh, dáadáa tẹ ìtẹ̀sẹ̀ fún lájọ ìṣe kò tó ni ṣètánì nìyẹn o ṣètánì nìyẹn o ọlọ́ṣẹ́ ní kúlẹ̀ àwùsùbí rọ́bì nas ẹ tètè wá ìṣọ́ wá sọ́dọ̀ èmi ọlọ́run ẹ ṣàwùsùbí láàyè mìíràn ṣètánì rọ̀jìm ṣètánì rọ̀jìm tẹ sá fún yẹn kúrò ní mínṣárì wàsíwàsí lhanas kúrò nínú ìmọ̀ràn burúkú tí ń wá sígbà àyà yín ìmọ̀ràn burúkú yẹn tí ń wá sígbà àyà yín yẹn yóò máa kẹ́ tó mọ tó ṣẹlẹ̀ yóò ti ṣiṣẹ́ ẹ máa ṣàwùsù bí láì ní gbogbo gbà so ọ̀nà ọ̀nà kan tún wà tó jẹ́ pé ṣètánì máa ń gbà jẹyàn lérè pé èèyàn bá ti láníyàn tó dáa mo wá ṣe example gbogbo wá sí tá à ń ṣe ní social media yìí ìjọ tí àníyàn èèyàn ò bá ti dáa kò lè rí i ṣe ìsọkúsọ ni ó máa sọ báwo làníyàn kì í da kò ṣe ní da níjọ tí àníyàn èèyàn bá ti wà nínú pé kí máa sọ ẹ mo fẹ́ káyé like mi ìjọ tó bá tó já níyàn ẹ nìyẹn ó ti ṣì ṣètánì ti win àṣetánì ti win pé ó fẹ́ kí wọ́n mọ̀ ẹ́ ó fẹ́ kọ́lọ́hún ó dá ọmọ ó fẹ́ òun wá ìyọnu ayé ó fẹ́ káyé máa sọ pé lágbájá ó nímọ̀ gan ó ti ṣì ìyún máa ṣiṣẹ́ ni àfijọ́ táníyàn rẹ bá padà sí pé ọlọ́run ni mo fẹ́ sìn ìgbà yẹn ìmọ̀ràn ṣètánì ò ní wúlò ọ̀rọ̀ ayé ò ní wúlò ntẹ́nikẹ́ni bá sọ òwúlò ẹni tó bu ẹ mhm. ẹni tó yìn ẹ gan ó mhm. ti ẹ̀ ráyè ẹ̀ ẹ má jẹ́ ká ṣètánì jẹ wá lérè bó ṣe ṣe àwọn bàbá wa lọ́nà ó mú wọn kúrò náà gba àlìjọ́nà ni kò fẹ́ káwa náà dénú àlìjọ́nà ó yẹ kó ti yẹ kí ni ṣètánì ṣe fún ádámù àti nàná àwáwò ìgbà tí wọ́n kọ̀tọ̀ lọ́wọ́n ọba ọlọ́run lé wọn kúrò náà àlìjọ́nà lóòótọ́ ọlọ́wọ́n ọba àlekíọ́lá ó padà foríjì wọn ní ìta máa kà lọ́la àmọ́ ìwọ fúnra rẹ à ń kígbe àforíjì lójoojúmọ́ àmọ́ ẹni tọ́lọ́run ó foríjì lẹ́ni tó yí padà tí ò padà bẹ̀ mọ́ nítorí tí èyí ọmọ ìyá mi mọ̀ wípé tọ́lọ́run bá ti pàṣẹ nǹkan kí nǹkan tó bá ti ní kó o má tẹ̀ láṣẹ ọlọ́run ṣètánì tiẹ̀ nìyẹn o ṣètánì kẹ̀dẹ̀rẹ̀ kò sẹ́nìkan tí ò ní in fact bí kéwú ẹ ṣe tó la ṣètánì rẹ ṣe tó ìbílíìsì a máa pààrọ̀ wọn a máa improve wọn a máa upgrade wọn a máa promote wọn ìgbé a ah, abdulhakeem abdulhateef yẹn ok ìwọ mo replace ìwọ ni kó lọ sọ́dọ̀ ẹ̀ a wá lọ wá ṣètánì tó ti ní phd in law so tó náà tó yẹ pé munafiki original ni àwa fit mi gan màá kàn jọra mi lójú ni pé ṣe bí mi mo ṣe lánàá ìwọ tún ní tèmi ah báwọn kan ni òṣèré lecture tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo di ọ̀rẹ́ àṣetánì nìyẹn oríire ti tán ọlọ́run má jẹ́ kó oríire wá tán ọlọ́run wá sọ yìí pé <clears throat> ẹ máa lọ sórí ilẹ̀ ayé ọ̀tá lẹ́mọ̀ bára yín ṣe ọ̀tá yín nọmba one ṣàìtàn declare today kó sọ pé àṣetánì ọ̀tá mi ló jẹ́ gbogbo tó bá ti lòdì sí kan tọ́lọ́run bá ní ká ṣe mo lòdì sí i kò ní jọra ẹ lójú èèyàn máa ń ríra ẹ lẹ́ni ẹ tó fẹ́ borí àṣetánì kò ní máa ẹ̀ṣẹ̀ kan ó máa ń fa ẹ̀ṣẹ̀ kejì ni mo sọ nígbà tá à ń ṣe ti English lecture ó dàbí ẹni tó ń wòwò kúwò tó lóun ní ṣèṣekúṣe ah gbé ibi tí mo strong dèmí ní ṣèṣekúṣe ó ní wòwò kúwò ni tó o bá ti wòwò kúwò o ti rí ìrìkúrì tó bá ti rírì kúrì ó ro èròkérò tó bá ro èròkérò ó da ọgbọ́n kan gbọ́n ó da ètekéte ó padà dẹni tí ó ṣe ìṣekúṣe ọ̀nà wo la fi dẹ́kun rẹ̀ ká tiẹ̀ má rí kójú má rí bí gbogbo ara lóògùn rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé tí n bá rí mi ò ní rò gbogbo ẹja sá fún má sọ pé ẹ tìbí nǹkan kékeré ní ṣètánì kì for example àsìkò òórùn tó ó ní ṣé ẹ ní lọ sí ẹ ò ní lọ wo patiri fíìmù yẹn ni òwò náà wá wò pé irun ẹyọ kan tó mísì yẹn ó mísì àsìkiri ó mísì istikfar ó mísì ẹládàjọmọ ó mí gbogbo nǹkan ló mísì torí ìdí èyí ẹ má jẹ́ ká Ṣẹ̀tánì ó jẹ wá lérè kẹ wá wo nǹkan tó fi parí ẹ̀ ó ní wàmọ̀táhùn ìlàhìn ó ní gbogbo tẹ́ lò láyé fúngbà díẹ̀ ni ẹni tó wá ń hùwà arìnrìn àjò pé arìnrìn àjò ni mí o ilé ayé fúngbà díẹ̀ ni o nǹkan kan kì í jọ lójú láyé tó bá fẹ́ máa wínà Ṣẹ̀tánì máa rántí pé nǹkan kan ò last máa sọ fún Ṣẹ̀tánì náà ìwọ náà ò lè last èmi tí n bá rí para ń ro mi máa ń sọ fún mi tó ń ro mi lára yẹn pé ò lè last because èmi gan tó wà lára èmi gan lè last so ìwọ máa o kàn waste time ààrẹ ò lè last because gbogbo ẹnu tó ń sọ̀rọ̀ yìí kò ní pẹ́ dákẹ́ gbogbo ojú tó ń ríran yìí kò ní pẹ́ padé gbogbo ara tó ń ìran o ìran máa switch èmi náà off tó bá switch èmi náà off kó máa ro mi lọ ìtumọ̀ ẹ̀ ní pé ọmọ ìyá mi ẹ̀ mú ṣe ta ni lọ́ta gbogbo nǹkan tó fẹ́ ṣe tó máa ń nírẹ̀wẹ̀sì ọkàn máa ṣe tó bá dìgbà díẹ̀ ṣẹ̀tánì ni o sọ fún pé rárá látẹ̀ni lọ mo dìbò fọlọ́wọ́n ọba màá sì kápá àṣetánì mi ọlọ́wọ́n ọba àlekè ọlá kó ṣe nírọ̀rùn fún wa ìgbà díẹ̀ lọ́la ńgbà tá a máa lọ sí àyà kẹtàdínní ogójì asalaamu.